آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا لا يقبل إليك يا جف الله سبحانه وتعالى أجري بي ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba náà ẹnìkan náà ni ẹnìkan ṣoṣo tó tó ní mú tí ò síbi tí a lè sá sí ọ̀nà ọ̀lẹ́ni tó rí wa rí kété tó ma ń tàà ń ṣe àti tó wà lọ́kàn wa bákanáà ọ̀nà nìkan lẹni tó máa túbọ̀ tán wa ń bọ̀lọ̀ ọ̀rọ̀ wá fẹ́ yọrí sí ìtàà ń ṣe lọ́wọ́ lè ní kínà láì ẹnìkan ṣe tó mọ́ òun náà lọ́lọ́run ní tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí ní tó tó kù tó fẹ́ ṣẹlẹ̀ sí wa àmọ́ ní tàà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní tó tó kù tó tó fẹ́ ṣe wá àbí ta fẹ́ ṣe àmá ẹnìkan ṣoṣo tó ma òun náà ni ọlọ́run kí ló pín rògbòdìyàn ilé tó ń ṣẹlẹ̀ láàárín àwọn Israel àwọn US àti àwọn Iran ilé tí wọ́n fà lọ́wọ́ kí ló fẹ́ jẹ́ òpin ẹ̀ kí ni tó fẹ́ kẹ́yìn ẹ̀ kí ló ma padà ṣẹlẹ̀ lẹ́yìn ilé tó ń ṣẹlẹ̀ yìí ó ṣókùnkùn ó hàn rí kìtì wa àbí ọlọ́run ọba tó mọ̀ tán tó rí tán tí gbogbo nǹkan yékéyéké torí pọ́ náà ló dá gbogbo nǹkan nígbàkó jọ kó bá ṣètò gbésí ayé wa kó jẹ́ kó rọrùn fún wa bákan náà kó tó bọ̀ fi àyè gba òdodo ẹ̀sìn rẹ̀ lórí ilẹ̀ kó dẹ̀ máa fún àwọn ọ̀tá láàyè láti lè fara ní àwa mùsùlùmí àbí láti lè fúnlẹ̀ mùsùlùmí wa àtọ́rọ̀ àlékún ọlá fún anábà Muhammad sallallahu alaihi wasallam nítọ́lá àwọn bá rán sí wa tó dẹ̀ yẹ káàmọ̀ pé tàbá ti tẹ̀lá ti ṣoríire tí a bá ti kọ̀ láti tẹ̀lá náà sallallahu alaihi wasallam ìdàkejì oríire lèyàn ṣe yàn o ọgbà náà dẹ̀ ti mọ̀ dàkejì oríire abẹ́lọ́n kójọ kó má jà ṣorí igbó ọgbàdé tó bá ń ṣẹ̀mí láyé lọ́wọ́lọ́wọ́ tàjọ ẹni náà ti ṣaṣídánù ẹni náà ti rógó ti kẹ́ràn

tí a ní àwọn kọ̀rọ̀kọ́rọ̀ kan tí ó dá àà kí wọ́n láǹfàní pé yàn ń ṣe Islam ẹ̀yàn kan mọ́ mọ́ fàzùkò ráàrí dànù irú àwọn ilé ìlàwọn tí wọ́n jọ rí mọ́lẹ̀ lásán ń ṣe Islam gbogbo nǹkan ló ti tójúbọ̀ gbogbo nǹkan ló ń ṣe gbogbo tọ́lá ní ká máa ṣe nǹkan náà tún ṣẹfá wọ́n tún dámọ̀ ní lédè ó tún joyè lọ́dọ̀ àwọn aláwo nǹkan yìí náà ni tún bá wọn ṣe secret court wọ́n náà àwọn ọ̀dọ́ ni wọ́n ń ṣe léyẹn àwọn àgbààgbà na àwọn aláwo àwọn olóògbóni ṣùgbọ́n tí àbá jọ dọ́ àbíkó náà wà Islam kọ́ ló ń Islam kọ́ yẹn o tètè já gbogbo pàǹtínù kò tètè gbájúmójú

lára ń ta gbọ́dọ̀ mójútó náà ni ó ní àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà àárín wa àwọn àgbà wa àwọn tọ́lọ̀ ti ní káwọn dàgbà àwọn tọ́lọ̀ ti ní kán dàgbà àwọn arúgbó lọ́kùnrin wọn àti lóbìnrin wọn àbùkátà ká mójútó wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó wọn ráre kò yẹ kárúgbó mùsùlùmí ráre àwọn tó dẹ̀ bí pọ̀ kakọ́kọ́ sáré yanjú kí ló bí káwà sọ bó ṣe pàtàkì ká ṣèkẹ wọn sí káwà sọ fún wa lára tó bí báwọn arúgbó wá ṣe ń ráre ó ní àìpáyà ọlọ́wọ́n bá pẹ̀lú wọn àìmọ̀páwà tí wọ́n dẹ̀gbà sí lọ́dọ̀ yìí wọ́n ti di àmọ́nà lọ́rùn wa àwa la máa tí kí jíjẹ mímu wọn ni àlàáfíà ìlera ara wọn ni ìgbé ayé ìrọ̀rùn wọn ni ìdùnnú wọn ni àwa la gbọ́dọ̀ máa jókòó kámé wa o ní ká mójútó ìlera wọn ká mójútó jíjẹ mímu wọn àwọn tí kìí ṣàwọn ẹbí wa náà tó jẹ́ àwọn arúgbó tàjọ ń gbé ládùúgbò tàjọ ń gbé nílé ibi táwà rẹ́ǹtì àbí ibi tá kọ́lé sí táwọn ọmọ míì wá farúgbó wọn lẹ̀ arúgbó wọn lálàjí tó wọ́n ráre táwọn kan fi ẹnìkan tán sanwó fún tọ́fin ránṣẹ́ kókó máa lọ mójútó wọn ìgbọ̀nsẹ̀ ń dàpọ̀ mọ́ oúnjẹ bí ya ìṣe ń jẹ gbogbo ìgbà níyẹn torí pé kò sáàmójútó lọ́dọ̀ ọmọ tó lè láàánú ìyá rẹ̀ tó lè láàánú bàbá rẹ̀ kò síndẹ̀ ẹni tó ń gbówó iṣẹ́ rẹ̀ náà ṣe tó lè ṣe àbíkálẹ̀ mímá tẹ̀ rẹ̀ nìkankan tó ń tọ́jú òun tọ́kàn àbájẹ̀ kalẹ̀ kan àyìn nípayọ ọlọ́run ká pé kìíní àwọn àgbàlagbà yìí wọ́n ti di ẹrù wa tá gbọ́dọ̀ jọ rù wọ́n bí gbogbo wa náà ṣe máa ń kẹ ọmọ kéékèèké kódà tí kìí ṣọmọ wa àti bá ṣe ń kẹ àwọn tó jọ ọmọ wa bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ dá ìkẹyẹn padà sọ́dọ̀ fáwọn tí ò nílé gba rẹ̀ fáwọn tí ò nílé ṣàwọn kankan nínú ìjọsìn tápá wọn ká mọ́ ó jẹ́ ká mọ̀ páwọn arúgbó yẹ̀yàn wà gbalagbà ẹni ó ti ní tápá wọn ká sínú tí egun wọn gbé mọ́ torípé sọ fún akọwọ́ mọ́nà amẹ́rù nínú kíso ó fìlẹ̀ kọlìk ẹni tọ́lọ́n bá ní ọlọ́n tó ń bá ní fún láǹfààní pé kẹ́mi ẹgùn ìdẹ́dàá yà ti dínkù kò àwọn alamọ́ wá bẹ̀rẹ̀ sí mójútó wọn àìmọ̀pẹ́rù wa ní ló jẹ́ ká gbèjì ilẹ̀ o akéjì inú ẹ̀ nínú tó fà tọ́pọ̀lọpọ̀ wa tí ò fi sí àkólé kankan yìí òun ni ma ní ìkọ́ṣe ìmàlọ́kọ́ṣe àwọn Yẹ̀húdí àtàwọn Nasara tẹ́pẹ́ kí bàbá yẹ a ní òkú màálù ní o gọ́dẹ̀ dálẹ̀ gọ́bẹ̀rẹ̀ jíjẹ mímu a máa ṣe ilé mọ̀ wípé yá ẹbí ó bí àwọn ọmọ tó pọ̀ tó yìí ó bí àwọn tó ti dáa fún tó yìí bàbá ẹ̀ dí àrú àwọn ọmọ báyìí ha ṣe torí òkú ìyá yẹn ni àwọn mọ́tò yìí ṣe ń wà àdúgbò ṣó náà ni wọ́n ṣe tátà bẹ́ǹtì tó tó yìí àwọn tí kìí ṣe mùsùlùmí ni wọ́n ní ṣe sí ẹ lọ́dọ̀ ikú ẹnìkan láàárín wọn ìdùnnú tí wọ́n ni ọ máa sọ́dá ẹyẹ ni ìgbà tó ti pé mùsùlùmí náà ti kọ́pí àwọn ìṣesí yẹn láti di fìdáwù tí ò sí nínú ẹ̀sìn tán ti wá fẹ́ lójú tán ti foríṣiríṣi gbogbo tó kù yẹn náà kún ọmọ tàdádálẹ̀ máa ń bí ọmọ kọmọ ní kì ń bímọ rí àdádálẹ̀ òbímọ kan rí láyé kó ya rí yàkúyà ló máa yà fìdáwù ni wọ́n fi bí gbogbo òkú ṣíṣe kalẹ̀ ló bí gbogbo pàtí olówá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó wa oníkàlùkọ́ ọmọ máa wípé ní tó fi máa gba nọ́ọ̀sì kan fún dádì gba nọ́ọ̀sì àbí dókítà fún mọ́mì tó fi máa rọ́njẹ fún wọn tọ́jú wọn ṣe ń jaṣọ wọn máa lọ ra oògùn kan fún wọn àwọn oríṣiríṣi ìtàkùrúgbó lè máa jẹ tó lè máa mú ìtàn wọn máa fi ṣe ní ẹni sálárì olóṣooṣù kó ya máa dá owó yẹn síbì kan tí wọn bá ti gbéjọ bálẹ̀ kó lè rówó ṣòkó tó nìkan bá sọ̀rọ̀ délé yẹn ó nìkan lọ́wọ́ ní rí tẹ́ntìta gbogbo tó àwọn wá bẹ̀rẹ̀ sí náwó àwọn èèyàn máa wọ́n gẹ́gẹ́ bí ọmọ tí ó wà responsible mentality burúkú yẹn olóàfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ní fi rí ní pé títọ́jú òkú ayé kì í mele yẹn ṣíṣòkú láyé mọ̀ pé ọmọ ẹ ìjẹta bá ti mọ̀ pé léyìn òsí lára ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ọ̀ràn ní pàápàá òkú ṣíṣe èwo wà ní kìí ṣẹ̀ṣẹ̀ wo ní kìí ṣọ̀ràn ká àwọn arúgbó wa ìyẹn ni kìí ṣẹ̀ṣẹ̀ ìyẹn ló jẹ́ ládá ìyẹn ni kìí ṣọ̀ràn ìyẹn lórí eré wà ń bẹ̀ ṣẹ́ríta bá ti mọ̀ ilé ìdáadáa Abu Dawud tí wọ́n ṣẹ̀gbáwá rẹ̀ bákanáà imam wa Tirmidhi àwọn náà ṣẹ̀gbáwá hadith wọ́n náà náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ipé inna min ijilali Allah ta'ala sallallahu alaihi wasallam anábi ó ní nínú táà ń pè ní pé èyàn sàpọ́nlé èyàn bàbàrà ọlọ́run nínú táà ń pè ní pé èyàn bàbàrà ọlọ́run ni ikrama zi shaybatil muslim òun ni kéèyàn máa sàpọ́nlé kéèyàn máa ṣe kẹ́ àwọn arúgbó ní islam àwọn tọ́lọ̀ ti ní kí wọ́n dàgbà wọ́n dogbó sáàárín àwa mùsùlùmí ànábìnrin nínú pé sọ́lọ́dà èyàn bàbára ọlọ́run èyàn pàtàkì ọlọ́run èyàn mọ̀pọ̀lọ́run bá tóbi ọba tíyàn máa ń ṣe dáadáa sí ní tíyàn fi máa rí dáadáa gbà látọ̀jọ́ ẹ̀ nínú ibi tó ti lè ró rírí yẹn ṣe níbi tó ti lè rí fàyẹn kó ànábìnrin òní kó máa ẹkún gbọmọ gbogbo ẹni tí ò ní ìyá tí ò ní bàbá mọ́ tó mọ̀ túnmọ̀ tàà ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yìí ní ìyá ní bàbá oníkàlùkù kan jayé jáyé lọ́ntí ẹ̀ kò tí ẹ̀ bójú ẹ̀ wà arúgbó ẹ̀ kòrónà ti para man lam yarham saghirana wa yu'aqqir kabirana alábìnrin kìí ṣarawa ẹwọ bá náà bí ṣe ẹwọ̀n tàà náà bí sọ sọ̀lọ̀sọ̀ ó jẹ́ ká mọ̀ pé nínú tí ó ń tọ́ka pé ìmọ́ni èèyàn ti ní problem ìmọ́ni èèyàn kò ìmọ́ni ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ó ti mẹ́hẹ̀ lànà mi fi lè sọ kẹ́lìmọ̀ laysa minna kì í ṣarawa mọ́ ilé kì í ṣe mùsùlùmí gidi máa ẹni máa ń lam yarham saghirana ẹni tí kí máa ṣàpọ̀lẹ̀ àwọn kéèkéèké láàrin wa àfá ní kí ni tí mọ̀ sí ṣàpọ̀lẹ̀ àwọn kéèkéèké ní ṣẹ́rì hadithu yẹn imam Tirmidhi ni wọ́n bá wa afọ́wà albani rahimahullahu rahmatan wasi'a wọ́n hadithu ló lálàáfíà ni àfá ní kí ni tí mọ̀ anẹ́kì ní túnmẹ̀ anẹ́ túnmẹ̀ ní pé ká máa kọ́ àwọn ẹsìn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká máa júbi ọjọ́ fún wọn ká máa kọ́ wọn ìwọ ọmọlúwàbí tó ń jẹ́ okùn fayé oríire ayé àtàlẹ̀kẹ́ ká kama ọmọ ẹ kádà ma wọn dùn wọn nínú wọn fara ní wọn kódà ni àbí ṣe ọmọ wa ni ẹni ṣe ara wa ẹni tí bá ń ṣe lè o lẹ́yìn wọ́n yíwá pẹ̀rẹ̀kẹ̀lẹ̀ ìrọ̀nà tí kì ń dẹ́ tún máa ń ṣe àpọ́nlé tí kì tún ṣe àpọ́nlé àwọn àgbààgbà àwọn àgbàlagbà tí kì ń ṣàpọ́nlé àwọn àgbàlagbà tí kì ń ṣe kẹwọn tí kì ń ṣe tọ́jú wọn tọ̀kírù wọn náà ni tààzímù wọn wọ́n

àìkúnlẹ̀ àìdọ̀bálẹ̀ ìyẹn gangan ló dọ́gbàjù pẹ̀lú òfin ẹ̀sìn wa àṣà wa ní ìkúnlẹ̀ àti ẹ̀sìn wa takò ó nọlifáyẹ̀ torí ẹ̀ kìí ṣe túnmọ̀ ẹ̀ ní ìgbéraga Yorùbá náà ní ìdọ̀bálẹ̀ kìí ṣe wà ẹni Yorùbá láti gbọ́njúbá ìyẹn kọ́ ló ń túnmọ̀ pé òun rá àwọn arúgbó ẹ̀ láàrin ìyẹn bó ṣe ń ṣe léyẹn tó ń fi hàn pé ẹ̀sìn ló bí o tí kì bá ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n fàyà gbálẹ̀ yìí wọ́n lẹ́kọ̀ọ́ tó mí o ṣẹ́rí mo ṣe ń tọ́jú yín jókòta arúgbó ẹ báwọn gé kan náà wọ́n lè dí bléèdì mú mọ́wọ́ tí ń gbọ̀n báwọn gé kan náà báwọn tí wọn ṣe má dúró pẹ́ òkú nípẹ́ kú gbogbo ẹ̀ náà kú ṣe lọ́nu kó dáa níyàn burúkú nìyí

àwọn arúgbà àdúgbò ìyá ń jẹ yíò pàtí ní gbogbo ọgbà bí aláfiṣe ìyá rẹ̀ ń tí àwọn arúgbó láwùjọ wa nísàánà bá dàgbà ṣàrùpé ń ta ní ṣó náà la gbójúlé pé àwa ò lè sọ́fà lọ́la lọ́jà alẹ́ wa wọ́láyìí ń ta nílé ní òdìtá ní àìní sọ́fà lọ́la o kò sí ìgbà tọ́lọ́n fi ń gba ẹjá ṣe kí àwọn àgbàlagbà náà bí wá àtàgbàlagbà àwùjọ wá àgbàlagbà àdúgbò wá ẹjá ní àwọn dáadáa tàà ń ṣe sáwọn àgbàlagbà sáwọn arúgbó pàápàá jùlọ àwọn arúgbó tí wọ́n tún fara sílọ́n tó ń kírun pàápàá jùlọ àwọn ilé yẹn torí pín gbàtánà mi tún fẹ́ sọ́tún sọ́tún ọlọ́tọ̀ sọ́tún ibi tó ti jẹ́ muslim tó tún kírun gbogbo alá ní wọn lọ́wọ́ bó ṣe lè wọn kó kéré ma tó bá jẹ́ pé ń tápa yín káàdì so ẹ máa ra fún wọn ẹ máa ra tẹ́bà ti gba sálárì abẹ́ tajà ẹ̀tì rí ṣẹ́jì díẹ̀ ṣàjọ ẹtún mú nínú ẹ̀ 5,000 ní 2,000 ní 3,000 bọ́lọ̀ bá ṣe ní káyẹ ẹyọ sí ẹfẹ́ra arúgbó ẹfẹ́ra ọjẹ́lọ fárúgbó arúgbó mẹ́rin lẹ́ni nínú ẹbí yín méjì lẹ́ni ẹtún ní àwọn méjì kan ládùúgbò ẹ̀tún bí nǹkan lọ fún wọn ẹ̀ṣà náwọ́ sí wọn ẹ̀náwó sí wọn kẹ́ẹ̀nà máa fi bí ọlọ́run kọ́ lọ́njẹ́ kí mínà dàgbà rí o tí mínà bá dàgbà ọlọ́njọ́ má jẹ lálàṣí wọ́n lápò ṣe ń tọ́jú àwọn arúgbó àwùjọ yìí ọlọ́njọ́ jẹ́ kí n dàgbà rí o tí bá dàgbà má yẹ ah òtọ́jú bàbá ah òtọ́jú àǹtí mi òtọ́jú àǹtí mi àwọn èèyàn tó fẹ́ sọ̀sọ̀kúsọ lára wọn náà ti máa fún àwọn ẹni ẹlẹ́sìn padà wọ́n rí bẹ́ẹ̀ ṣe ṣe ṣùgbọ́n oníkàlùkù wa bá ṣe gbọ́ lónìí kó wá mọ́bí tó ti bá òun ó dẹ̀ mọ́bí tó náà ti ṣàṣe ètò níparí tẹ́ẹ̀bọ́ wá nílọ́wọ́ tẹ̀lé fún wọn ẹ máa súnmọ́ ẹ máa lọ ṣáájú wọn ẹ máa ṣáájú wọn ẹ máa jókòó tì wọn tán bá ti wà ní stéjì yẹn wọ́n fẹ́ni tó máa máa bá rojọ́ wọ́n nídẹ̀ tó máa máa bá rojọ́ wọn ọ̀rẹ́ nìkankan ọ̀gbọ́n kankan ọ̀pọ̀lọpọ̀ kankan òye wọn má kọ́ṣà máa rojọ́ ẹjọ́ tí ò kàn yín tí ò yé yín wọ́n máa sọ ẹjá máa dá wọn lóhùn ẹjá máa fún ọ ní audience kọ́ máa rí pé wọ́n ríyàn kíyàn má jìnà sí wọn ah, ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ńlálà sí o wọ́n ráre o kọ́lọ̀kú jọ kọ́lọ̀kú má fara ní èmì àti kọ́lọ̀kú dá alágbà lójọ́ ẹ̀sìn rẹ̀ kó dẹ̀ jọ kó jẹ́ káwọn náà lè lánà àwọn tí wọ́n الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا